níkànnì Kaftan television yorùbá abala tó kàn lórí ètò yìí ni abala eh, ẹkú àtijọ́ níbi tí ẹ ti ń láǹfààní àti ṣe àwárí àwọn ènìyàn yín gbogbo ẹ̀yin tí ẹ ti bá mi sọ̀rọ̀ èyí pé ẹ fẹ́ ṣàwárí àwọn ènìyàn yín eh, gbogbo bẹ́ẹ̀ ti fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ gbogbo rẹ̀ náà mo rí ẹ̀yin tẹ́ ẹ sì ti pè náà eh, ntẹ́ kàn ṣe ni wípé fọ́tò yín gangan ẹ fi ṣọwọ́ sórí ojú òpó ìtàkùn agbọ́rọ̀káyé WhatsApp tẹ̀ ń wò yìí ibẹ̀ ní kẹ́ fọ́tò yín gangan ẹ̀ fi ṣọwọ́ bẹ̀ kìí ṣe fọ́tò yín nìkan o orúkọ yín yóò wà ń bẹ̀ ìlú tẹ́ ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí yóò wà ń bẹ̀ <laughs> ṣẹ́rí ẹni yín tí ẹ sọ pé ká yín ṣàwárí òun ẹ fi orúkọ rẹ̀ síbẹ̀ ẹ wàá ṣàlàyé ẹ ṣàlàyé ìgbà tí ẹ ti ra kàn níbi tẹ́tìrà gbẹ̀yìn àkókò tẹ́tì yára yín gbogbo rẹ̀ ẹ ṣe sínú àlàyé ọ̀hún èyí gan làwọn fi bá wọn sọ̀rọ̀ níbi kíbi tí wọ́n bá wà tí wọ́n sì ṣe ẹ̀kọ́ǹgẹ́ yín àjọṣepọ̀ wọn ò ní bàjẹ́ ẹ̀yin tí ẹ ti pè wá àbí tí ẹ ti fàtẹ̀jẹ́ sọwọ́ wípé ká bá yín ṣàwárí àwọn èèyàn yín ẹ̀yin tí ò jẹ́ ká àti ìbá yín ṣàwárí wọn ni pé a ṣì ń retí àwọn fọ́tò tiyín torí fọ́tò yín ni wọ́n fi dá yín mọ̀ níbikíbi tí wọ́n bá ń gbé ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa o àwọn èèyàn tí wọ́n ń ṣe àwárí àwọn ẹni wọn lórí ètò yìí ẹni ẹnìkan jẹ́ Ahmed Baba láti ìlú Saradi ní ìpínlẹ̀ Kwara wọ́n tún máa pè wọ́n ní Ahmed Saradi ní ìpínlẹ̀ Kwara ṣùgbọ́n ìlú Minna ni Ahmed Baba ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Niger Ahmed Baba wọ́n ń ṣàwárí ẹni wọn kan Mistura Alabi ọmọ ìdílé ọba ní ìlú Ẹdẹ ní Mistura Alabi Ahmed Baba wípé ìlú Saradi ìnà wọn jọ ń gbé ó ti lé ní ogún ọdún sẹ́yìn ní ìpínlẹ̀ Kwara pé baba Mistura ní ń jẹ́ Alabi pé náà Mistura sì jẹ́ ọlọ́mọge wípé àwọn pẹ̀lú wọn ò tí ì ní ayálẹ́ẹ̀dẹ̀ wọ́n sì jẹ́ ọmọléèwé ṣùgbọ́n ìrìn àjò ìwé kíkà ni ó gbé àwọn lọ kúrò ní ìlú Saradi pé láti ìgbà náà ẹni àwọn àti mistura tí àwọn ò ti ríra àwọn mọ́ dòní mistura Alabi ni wọ́n ń jẹ́ nígbà náà lọ́hùn ṣùgbọ́n mistura Alabi náà yóò ti di abiyamọ lẹ́ẹ̀dẹ̀ ọkọ tí ẹ bá ń wòran ètò yìí ahmed baba láti ìlú sáradì ní ìpínlẹ̀ kwara ń ṣe àfẹ́rí yín o ìlú mina ni ahmed baba ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ niger fọ́tò ahmed baba ẹ̀nà ni ẹ̀ ń wò lọ́wọ́ yìí fóònù nọ́mbà rẹ̀ èyí láǹfààní àti kàn sí wọn ojú òní tì wá àjọṣepọ̀ wa òní bàjẹ́ àáfàá yusuf saliu láti ìlú mọ́kwá ní ìpínlẹ̀ Niger wọ́n ń ṣe àwárí ẹni wọn kan Muhammadu Jamiu ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ń ló pe Muhammadu Jamiu ó ní iṣẹ́ télọ̀ ni Muhammadu Jamiu kọ́ o ṣùgbọ́n pé lọ́dọ̀ àwọn gangan ló ti kọ́ nípa ìmọ̀ Kùránì ní ìlú Makwa ní ìpínlẹ̀ Niger kó tó di pé ó gbéra tó lọ sí ìpínlẹ̀ Èkó muhammadu jamiu bí ẹ bá ń gbọ́ orúkọ yín níbikíbi tí ẹ bá wà báyìí àáfà yusuf saliu ní láti ìlú mọ́kúá ní ìpínlẹ̀ niger àwọn ló ṣe fẹ́ ṣe àwárí yín o wọ́n ní fóònù nọ́mbà yín wípé àwọn sọ fóònù nọ́mbà yín nù ṣùgbọ́n láti ìgbà náà àwọn ò láǹfààní àti kàn sí yín mọ́ bẹ́ẹ̀ bá ń wòran wa báyìí ń fọ́tò àáfà yusuf saliu ti ìlú mọ́kúá ní ìpínlẹ̀ niger yẹn náà ni ẹ̀ ń wò lójú ìwòran yín yìí nọ́mbà tí ẹ sì lè pè wọ́n sí rèé àjọṣepọ̀ wa kò ní ẹ̀ bàjẹ́ o ọ̀dà wọ́n ní kéèdùn pọ̀ sókè ní ọbẹ̀ oge gbogbo ẹ̀yin olùwòran wa àjọṣepọ̀ wọ̀ ní bàjẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni lórí ètò yìí bẹ́ẹ̀ bá fẹ́ kí àwọn èèyàn yín fún ìnáwó ọjọ́ ìbí ìnáwó ayẹyẹ ìnáwó òsílé ìsọmọlórúkọ ìgbéyàwó òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ayẹyẹ tí àwọn èèyàn yín tán ti ṣe kọjá lọ àbí èyí tí ń bọ̀ lọ́nà lẹ fẹ́ kí wọn fún <laughs> bẹ́ẹ̀ ni torí ṣe là ń bó nìkan rere ṣe là ń bá a ṣe ẹni bá ti ń yayọ ohun tó dáa tí olúwa rẹ̀ sì mọ̀ ipò gan ó fẹ́ kí ayé bá ń yayọ ohun tó dáa ẹ jẹ́ ká yà bá àwọn aláyọ̀ ẹ jẹ́ ká bá wọn yọ ayọ̀ wọn owó pínísí ni la fi ń kí àwọn èèyàn fún ti ayẹyẹ ìnáwó tí wọ́n ti ṣe kọjá àbí tí ń bọ̀ lọ́nà bóyá àwọn èèyàn tó wá síbi ìnáwó yín ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn lórí ètò yìí àǹfààní wà owó síkínní ni tó jẹ́ pé a fi ìdúpẹ́ yín ṣọwọ́ fọ́tò yín ẹ fi fọ́tò yín ṣọwọ́ sí wa kí àwọn èèyàn kan lè mọ ẹni tí ń dúpẹ́ lọ́wọ́ wọn fún ti ìnáwó lórí ètò yìí owó pinni sí ẹ̀yin ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tèmi 0244 bó jẹ́ lórí fóònù bó lórí whatsapp àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ ẹ jẹ́ máa kábànà ètò ìwọlé lónìí bolùwà bá fẹ́ ọjọ́ míì ọjọ́ rẹ ńlá pàdé lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń pè látẹ̀ nǹkan tí n ò gbé ìpohun ẹ má bínú ṣùgbọ́n tí n bá ti sọ̀kalẹ̀ báyìí lórí ètò aláǹfààní àti pè wọlé n gbé ìpè yín a sọ̀rọ̀ ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa o agbèmí ó ń relé ìdáró àlùkò mi ṣe tán ó ń relé èkó sùn lékelèké mi ṣe tán ó ń rebi ìkẹfun bẹ́ẹ̀ ni mo ṣe tán lónìí mo ń relé bàbá tó bí mi lọ́mọ lórúkọ àwọn ọlọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí lórúkọ ọ̀gá wa ní ọ̀gbẹ́ni Stephen Adéwálé lórúkọ ọ̀gbẹ́ni Fẹ́mi Adégúnlẹ̀ tó jẹ́ olóòtú ètò yìí lórúkọ fùbàrà déédéé ọlọ́wọ́ bọ́tìnì tí ń tarí mi sátẹ́gùn yìí ìlèmísẹ́ fas Olúwafẹ́mi ọmọ akérèdọ́lù èmi tí gbogbo ayé ń pè ní bàbá jp ọba àlù kan àkànní olóhùn iyọ̀ ni mo fi ń wí pé láyọ̀ lápàdé o ayé wa yóò tòrò yóò sì dùn mara yín èmi làkàn ní ìkọ́ orímọ́láfẹ́ olókun ọlá ọmọ agbádégẹṣin orí adénìna bàbá mi lẹ́fọ̀n alààyè kójú mọ́kàtúnrí o láyọ̀ lápàdé lórí ètò yìí. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọn wà nílé èmi ni ọmọ yín Ṣadémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òjìṣẹ́ fífò wà ní fọ́. lórí Kaftan TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.